ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ó ṣe kẹ́ wáńkà بابا màdó àkí zulukọ́àdà nínú mẹ́jọ anẹ́yìn ìfọ̀dọ́ 1438 ọdọ́ hijira ìṣókè típaye ó ṣe enehu ó ṣe kéèbí ìtapa ìrìnni owó ẹwà yán ọkàlẹ̀ ìfọ̀dọ́ 2017 karatu anẹ́yìn ìfàlùkùrán ma yá ṣe kú. سورة الحج آية 47 ومن أقوان يعني بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون ويستعجلونك بالعذاب مع أنه يا نبي ناجوب عذابا أما كافري ما شان نبي ناجوب لكن عذاب لا ينغو واغن عذاب لا ene ki achebe na ya ti chenka me kini ihe wuri ne eta ta ya maka anamulode ojo kun ihe oge aye ni unche lafiya lafiya ti a ti yona ti na alu ti na je se ngola amulode ke o le ka me ka gba mere ụlọ de he o nga me ka nga ma freely nga ma da bi de so ɔmɛnɛ lɛ ŋa mi kaviri maa o levi tse kɛŋ do ma tsuman maa o levi tse kɛŋ do ma tsuman maa yi nihi aa ne bi dɔw y'a kɛ ne kisi o levi azaba tse awa kɛrɛ bɔ ma ka yi lɛ gba zaba dɛ eŋɔ wɔwɔ ŋɔ la lɛ de kurani o gbɔdu mɛkumɛ yɔ mɛ maa ya kia ɛ aya ɔmɛnɛ lɛ bi je kurani o ɔjɔ ati nihi wɔyɛ kóolu na mɛ taa hazali waadu màá tu ya bi ne ka kɛ ɛgbaŋalikóoli ماتنيني آية كرمو وقالوا ربنا عجل لنا كطنا قبل يوم الحساب وكو عذابا هنا تجربة نجري ما عدو العذابا هنا يوم مكاين وكو عذابا لدي الله تعالى إن هي يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفكون منها ويعلمون أنها الحق الله قال إني بكم ناجوم إبا شابوي كما ما تجيك أكيد دومون وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء كما يوغن لك في القرآن ما ما كان بي وكذا بالك واكن وجاكن أكما نازوا جاباي أمدا في سورة الروم سورة الروم كو إيه أمرك وجي سورة العنكبوت وجاك ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين وقال لهم وجوهك يعني ما أنه ناجو عذابا أكو ما أنه ناجو عذابا عذابا تالكورين سنوجودوي ولن يخلف الله وعدا الله عشاء تالكورين وإن يوما عند ربك أجوك kì wọ́n gbọ́jọ́ òun dé wẹ̀bá ọjọ́ kàyé kìdù gbọ́jọ́ kàálfì ìdábẹ́nẹ́ akọdụ òdùbú kàyé mẹ̀mí mímà tẹ̀ òdùn alùkàmẹ̀já gbárùkà ọyé mẹ̀mí ọjọ́ kà gbọ́jọ́ wọ́n dé ìyó gbọ́jọ́ aláhùbá máa kú máa hùn bá ń ọdọ odubuka yìí mẹ̀kàmẹ̀ṣẹ́ agbálùkì ní òun àṣẹgọ́ náà wàtà ayé min qaryatin amlaytu laha wa hiya zalimatun thumma akhadhtuha wa ilayya al-masir wàkà ayé min qarya inaluka ni amífihùnánà amlaytu laha omi kò ṣọjọ́ wee gbabụta ịgbana abịghị olele macha ka na achị abụ na akwụkwọ ijuru ma agwụ dabere ka li ili niile abụ na agwụ agwụ ma dabere ka gịnị ume mmụọ niile ewu ka aka gide ebe awụ hi ọgụ alima abe iche ha wee họketere ya niba olesi la ha maka anyị e. ehe ọka ayi m nkọrịa ịna alụkan amịghị iwu nana nana begbategbanwụma talu kuchaka makaka abihi ole hiya zalima ole chamene bibi mashi na alashi mashi ihi ole che na alashi ngoyo kai but ihi ucha alashi ma ki na inu amune kidifi u eh ama cha na alashi ma ki iwe ibie ne gbe un abo abo mene yin ثم أخذتها تقوى فيه ولم أمو وإلي المصير على بتوش بيمك شوجو نعم قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين أبو هريرة رضي الله تعالى عنه وما قال إن إنه أماننا amena ali mam daba aljanna ba dogba ta kama na na gida ba shi dai ku kwero yo ka kiya da ungene kuma do akinihi abi nadra ki bolale aku go sumeiro man har yenihi a sumeiro man har le ta ki ti abu nad abu hurera nini ini ologin ya wa ka dege amana na mudaba amena ali adaba aljanna dɔgba ma nana aliju ukpɛrɛ ɔyɔka ɛwɛ ɛwɛ tukpɛrɛ ɔyɔka ke maa ni suyomi ɛwɛ tukpɛrɛ ɔyɔka yɛni wɛ gbi kur'ani nɛ awa ma takra ol kur'an ɛgbi kur'ani ni kur'ani yɛni ŋun kɛ gbagbo ɛtɔ wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun ɔyɔka gbɔ ɔyɔba idabɛ na kini ɔdɔ odubu ka yali yi kame agbaluka that means sen ka mana na mudaba aljanna amena ali daba aljanna odo idili melu ohun ma je aljanna taka mana na jiwa no yin kuma ki kaluba mana na ojo na eba egbe igboyo yen na oyeye ko nke ana ni un kem dana na le yo le ma pun ko nge ko nga ali ya tena na yi mutu ka ma ke mu di gawon mu di president mu do dangote mu to da kan ya gide hun ma ne ngo ya ojo na wani ki bu kuma da da go ojo na ki ngo chere pili tu bi ki chere to ban shi di kuma ni ni me lu de da ku ke ni ni ni lel mo ta lu to ba o ke hun sheun an malihi min aina tasabahu wa fima anfaqahu

ohun dama yi tu yẹn ni tọ oke tu yẹn lẹ agbẹdugbo abẹ nẹlẹ abẹ asole ìní nìyí dẹ madu yé ní nìyí dẹ bàtà ma ó yọ lọ pàmò kọlọ yọ bìbọ ẹmdọmọ ọ̀nà wàláhi ayẹyẹ ma tó àní nìlọ yọ nànú tọ́lá lẹ adéṣe lẹ́sẹ̀ adéṣe tó ẹ̀ṣẹ̀ ni yáa kí ni ẹ̀rẹ̀ nẹ́dọ́ àníkà tí ọjọ́ nàdán látẹ̀zálù kọ́dẹ̀mà abdin yomal kiyama àbẹ̀kí látẹ̀zúlù kọ́dẹ̀mẹ́ abdin yomal kiyama hàtà an arba'in shi kuma ya nemo mele katata eh an umrihi fi ma afnahu bo watu ko jin wallahu ta'ala alam to to da banele allah tabaaraka wa ta'ala yanhi kul ya ayuhan nas anabi damu na umu lakini o ame amune innama ana lakum nadhirun mubin omi kuma lumi ba atufi ti ejugede mi seyin uyu fitile ci amune tola miji manya ci eh inabe kuma aduhi ejile anabe kuma aduhi yubi abe kuma je ku domi ku kuma ma je ku domi abe kuma di imani ha فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين آمنوا قابوكما دي إيمانكما مشمك با

so ma go aki eche chukolo take ake ne ndeki ma chukolo rudi di mini madal yene no inu kolo ke eche peta madal yene imda chukolo ele ye o mo do mo yene oyu albaraka o kolo le o ma liji mu mi e o ma da wo mo alkidere al toba mo be kuma mama ye kolo yon والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم والذين سعوا في آياتنا abeku ma sipokili ma sa'au ma sipokili ma ma ra sa'yu si e sipokili nyonyonyo ke try nke de yede pa abeku ma ma sipokili nyonyonyo fi ayatina lugbo la ayaewa muajizina torí kí jẹ́ kúmà ní kí mú dọ́jì ńáyà lẹ́lẹ̀ ma tìpò kí lúgbà yáwá torí kí jẹ́ kúmà mú dọ́jì yáwá kúmà wé lìbọ́ kúmà wé dùtù kọ́lọ́ abẹ́kí ni ma tì kúmà ní kí ma tìpò kí nánà nánà lúgbà yáwá torí kí jẹ́ kúmà ní kí háyà gbégbó àmà lìbọ́ nínú ẹ̀mú nìkí àlìbọ́ ọjọ́ àkíní ajẹ́kọ́ nàmánu àbí ilẹ̀ ugbùnmáyá kàmáyọ̀ ẹ̀dá يعني أولئك أصحاب الجحيم أما مونا جحيم دم نعم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينفخ الله فينفخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم نعم، تبارك وتعالى إنه وما أرسلنا آه، من نبي min qablika min rasulin ini unu shedu kama ko do gbanwo anabi sallallahu alaihi wasallam wala nabiyin iman jaka chunu shengi a chiniki amuda nabi ngishi <laughs> iman jaka chunu shengi chin kimuda nabi ngishi illa sidi idha tamanna egbadu ka nabi lechini dipo to tabali tabali ba sɛŋ kan níbi lɛ abɛkunu sɛlɛ sini di fɔtɔ tabali tabali kinɛŋ ka ko ŋa nijuba ali ka seetɔnu fi umuniyatihi takibili ya imi ime imo ɔliŋ ka imuduri kula tunyi hɔ ukɔtɔŋ ki adalɛ wɔsini di fɔtɔ tabali ibili yɛŋa ne ɔmɔlɛmɛ ati kakini ɔlaki ɔnɛnyiwa ka ki aka. ìkóòtù àmì máàlìmí ìgbélé táàkì kọ̀lá olẹ́lẹ́ wahid abdulsalam bali ibilitafi asarimul batar ibilitafi asarimul batar yẹnihi ẹgbà mẹ́ẹ̀lẹ̀ ń a máa jẹnu ohun máa ṣáálẹ̀ ń àtàkùnmá ní kí dábà àwọn ọlá ọlẹ̀ ṣé àmì ẹgbà mẹ́ẹ̀lẹ̀ kìṣúlẹ̀ kàkà máa jẹnu máa ṣáálẹ̀ ń àdábà àwọn ụka ihu segbado kuma kinihi une chini eyuhu ne tabali egbado ke eyuhu ne tabali e onyi kali ke ase oto ke modu tago ke meju koru he ile ohun ojo ti ngamu ne yiri ni ayore yi he unyi unyi unyi ngame ko gugugu uka ko kanu yada girara ba su yau tago dago daba gogo mata se ti yau tago dago mu yi koru yi an yi gbalu ka gbalu ka gbalu ka gbalu ka inye iye gara bi kele rire ita ka gbalu ka yin kodo kili he ga ke dago kameru ci kona daga ni daga abene akoko ya abene koko ya yi egba daga di koto yin shahawa le eyu wule ke ba aljannu ki atini daba ngole ko ni yen ali daba ngole because ẹgbàlẹ̀ ẹ̀mú di dada ń gbìyàn ọlẹ́ àmọ́ ní ìjàkà náà gẹ̀ẹ́bá wọ́n mọ̀ kẹ́ni lórí ẹ̀lọ́mọ́ agùn mú. ìtì mọ́tò ohun mà náà lálẹ́ mọ́tò gbúm ká mà náà lálẹ́ kò yọ yẹ kó àti kẹ́ họlọ ó kì má dẹ̀ má kálí yọ̀yọ̀ ní tẹ́ni lẹ́ngàn múdágó ẹ̀ka bẹ́ẹ̀ padà kòló ń gbé dada. ẹ wà kòló pàpà ní tó dá mẹ́nu ọ̀dà àtijọ́ kòló mọ́tò yìí ó m te kpe enwe ga na ngwo ee onga e, onga onga ugwe to do ene e, e, ke li elibie e ane nya ro yo kuta ti jane awgi gun e gini gini e gba ke chini dikwo to mu to gire gibe to mare ju ba e gba sha hawale e gba ma gini e kọla ble ko la ki reju ke ke golu ko wa ke chini

ìdí ẹgbà kìbìlì màdúrà náà màdí ní kónà ní control ọ̀la wọn ẹ̀yìn kì màdúrà kí ní self control lẹ̀ kónà kí ní abẹ́ àti ní ẹgbà owó ẹ̀dọ̀ wa indel gọ́dọ̀ ẹgbà ṣáwà ìdọ́mọ ẹgbà owó ẹ̀dọ̀ ìyàwó dọ́mọ ìdí ẹgbà kìbìlì ẹ̀ so ẹ̀mí ẹgbà tẹ̀mánà dọ́ abájọ yìí ilẹ̀ tẹ́ ẹgbà ṣáwà wọ́n Hmm? ẹ̀gbà dúkùn ṣí ni dìkọ̀tọ́ kàníbi ṣí ni dìkọ̀tọ́ tàbá tákì ya ìmí ìmúdá òkọ̀tọ́ òun lẹ́lẹ́ ìmí ẹ̀dì ìmúdá òkọ̀tọ́ òun àmà níbi ṣá dìkọ̀tọ́ tukọ̀tí màkàmà ṣá dáìbà yìí mà ṣì hàn yìí ṣì wọ́n gbọ́dọ̀ àmà níbi òjò pàkó ṣaká ìnẹ̀nẹ̀ àbùtẹ́ dún àníbi dún nìhàn yìí lẹ. ya tukwe kene du gisi mumina ni hanye gbe hanye le de ihanye le un ti hanye we ya nga di no yo seun kuma kolo jo nga mune ba ma di ko to ko goda mune kuma ya kamola legba ama cha di ko to ta na ki kale ki adiri bo ju ma ba he mama yi je kuma ya kamola tabi o ma je kuma mi man to ba ama ni bi yo ya so yagba duka ma ka nibi shi ne anibi ojo da diko to aba na gida ita ba liba take bili ya inwa uko le unchi ukwa he nko ne ke shi pe ya uchi omole ichu kola ni aka ibili ya ma take atini du koliun ya du tunye ukola lele fayansahu allah ma yulki shaytan shan ke bili mu da tunya da tunya nibi alu

abe dikɔtɔ wakini oye dikɔtɔ kamu ne kikpo azia ɔna dun akali ne ne ka dɔn mo ba yalilu yaya tete ni ɛzampu emi ke adi du ta turukɔ la ke n bira mu ni ju ɛlɛ zampu emi ke adu gida yi tɔ yi la tsi ɛ na alikashe bɔnu fi omuni yɛ ti yɛ ne gbakama nyi hajj. jẹun kẹne ka ẹkẹ dẹ ẹun lẹkẹ ẹkẹ oyi kẹ ẹkẹ ajẹun kọ ẹkọ yin yìmẹsíba kẹkẹ rẹ bẹlẹ ọmọlẹ rẹ òun ẹdẹ yé òun lé ẹtẹ káàbà yàyín hajj si pọtabu ẹ má dé ha gbalẹ ní àmì mi kẹkẹ aka ẹ má kẹyẹ ọmọ ọlà kẹ aka kẹdẹ ẹkẹ bíẹ nẹ kẹdẹ ẹka mu nẹ dé òun àti nìkú ma bọ tẹ ebili yìí ilá yìí tẹmẹ fi òmìnir ọ̀lẹ́ èkè bìlìdì tùnyẹ alù kì kàrámù nílẹ̀ ìbá ọjọ́ ìyá ẹmọ́ nílẹ̀ dùgbẹ̀ kú ṣọ̀lẹ́ èkè anẹ̀dá nẹ̀yìn tó ma yóò kí mu lọ́wọ́ àyájẹ́ àmánugùnù gà áyá ọjọ́ kò ń ajú ṣe lọ́la ń tákì àdìbẹ̀ yá ni ìlú ẹ̀wùdó gẹ̀rẹ́ ọjọọ ya ìṣọ̀kàtúgbogbo ẹni hì àfàrọ̀ àìtúmùláta wàlúùzà ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى وإنهن لهن الغرانيق العلا وإن شفاعتهن لهي التي ترتجى ọgbọ́n àwọn ọgbà ẹ̀rọ <laughs> so kọ̀lẹ́kì kàkìdẹ́ àmóde iná kọ̀làmáwà ábí iná kọ̀làmáwà tákì ẹni hì àmóde kùmá kàkìdẹ́ bọ̀ inú húnalẹ̀ húnalẹ̀ algharani kal'ula àmà àṣàbé kùmá dúnmọ́ algharani àtàtẹ̀lẹ̀ àmóde àmóde kìdẹ́ àkọ̀làmá kìdẹ́ bá àmà kí kọ̀là yìí ó di ó di ẹ̀tẹ̀ bá àmàṣó di ẹ̀tẹ̀ ọlagide ịgbakọ ọlagide ịwa ebe a gbakenye hapụ na ebe a tọ manye n'ihi egweleke ababa di na abakpa nke ka ma akpajuja na maka achọbata egbale adịkọ egbale cheche nwa nebi sallallahu alaihi wasallam un ije nwụọ amabakpa ma ṅụọ e bujane ma ṅụọ bujane maka mara ji habasha anyị turale amaba kwa ojile madunyin take ngi habunu aba ne bi olagide ki kai taka makaviri kuma gbola yi taka mai ni anebi emu je yudungo amude aba ne bi emu je amude ma yeo etekaba ma ni tunke yeye ke ni ma yin yongi ni ba amaka ya mu yibuka ele sai obodu ma ku taka ma mu yi ku kane obodu ma ma ni ma su yeda ci ama su yeda ci ga anibi wa ci ko to ma mu yi paro lo ma su yeda ci pa ku taka ta ka abai taka be di ngodo ya ne ma ngola le gbo ki ama ka bi ya mu yi du kane te ka aba me ta ma ya olo le ro abe ki do ya ne habasha yi kakini ama ka bi maka pa ku ma olo we ogele ma ka ma me chenga maka bi maka olo so bẹ̀ká ma kẹ́lú tí so ǹgà ma wúnyí ewúnyí kò ma wúnyí o ma ká ní sọ́lọ́sọ́lọ́ ẹgbẹ́ tákà ma wúnyí bá ọjọ́ ọjọ́ ọjọ́ ìdó ìtòdó ulẹ̀ habasha imẹ́rọ maka ẹgbẹ́ kò ma láàfíà ǹgà mẹ́wàá níbi a ní àmà gbọ́ kàkí maka pàkóṣá tó ẹ̀wọ̀n yà hápùn ẹ̀yẹ́ ni àmẹ́mdà nípa bọ̀tọ̀ nìdẹ́ tí olùka lẹ́lẹ̀ tí olùka gbọ́ọ́lọ́ gbìtìgbìtì ń ṣe àtàmà ẹnkẹ́ ayé mà kó olùka gbọ́ọ́lọ́ gbìtìgbìtì ń ṣe bá tọ́wọ́n ní yíwa muhammad nasir bin albani rahimahullah ilita fi kọ́ ojú ilita fi lẹ́mọ̀ adọ́ akini nasbul majaniki eh nasbul majaniki li nasi kisatil gharaniki nasbul majaniki li nasi kisatil gharaniki ó di ilita fi lẹ́dọ̀ọ́ nítorí kìí akọ̀là lugbo ọ̀làgídẹ́ ìhà ìbílí ìṣèlú tùyàn níbi alu ojoojì dábàlù kìí wá ìhà mi tẹ̀fìrì ọlójójó òjòjì yìí tó rà alùkòmìkàgídẹ́ ìṣìkò ojú òmìkàyín gé tẹ̀fìrì bùnú kẹfìrì ìdọ́mọ yẹnìí wọ̀kánà zálìkà mi sẹ́yìn ìṣe ìtọ́ni wọ fìtìnẹ́tìhì ìgídẹ́ ìdẹ́wò kọ̀là arrangement ìbílí kò ń ṣe arrangement ìhùtánẹ̀kù e ومشي وإنهن لهن الغرانك الأولى وإن شفاعتهن لهي التي ترتجى تكو فلاقدي فوقعت هاتان الكلمتان في قلب كل مشرك بمكة فلاقدي ابن كثير يعني تاو فلاقدي مو إقبات تهدو أما أما شودي القنبي ناقبا أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تتولي أولي كبلي شاكتاني أبارج متولي قولي لمدقو انشد وإنهن لهن الغرانيق العلا وإن شفاعتهن لهي التي ترتجى haki ona ka níbi náà kọ́ ní wá ìdágìdá bẹ̀rẹ̀ àti ní ilẹ̀ ka ma mọ́ta nìyí a níbi lè gangọ́ ilẹ̀ wọn mẹ́ṣọ́n mẹ́ àbá ilẹ̀ gangọ́ ilẹ̀ wọn kò kà máa yún mẹ́ taki pa tí ẹ̀dọ̀ máa wẹ́nẹ́lẹ́ wọ́n zẹ́lẹ̀ ti bí ha alfinatuhun wọ́n taki alue ma machine da no la le machine kan wala ma mai ni anabi am da bi hadi ni ma me amelio na ke na ari jo le le dali e o le le afara aitumul lata e na dudu amudi ma e na dudu amudi ma do all all la kama ngo cha kalu bo de le e ngo la le ka e ka ke ne ki tika e godo ma bogili ma amu won won ne ma ku e do ma gbo ni ni o ngo ma ku e do ma gbo ni e di dudu lata da ne e chu lata ke din e dudu uza ne me ne e chu uza ke din e dudu menata agbọ́dọ̀ àmóde máa wújòwújò lẹ́ẹ̀wùdọ́ ẹ̀wọ́n àti wọ iná húnà lẹ́húnà lẹ́gàrá ní kàlùlá màṣínì kààlẹ̀ mọ́lámàmá hmm. abájá kàwọ́ méjì máa dúró méjì ní iná muhammadan kọ́dìrọ̀já ìlàdínì ìlàwọ̀l wà dínì kọ́mi anibi muhammad ya mudabi akẹrẹ bá dínì yorùdùmẹ ya e mudabi akẹrẹ bá dínì bẹ́ẹ̀ lẹ́mẹ abọ́làgídẹ́ ìfẹ́lẹ́mà abẹ́lẹ́gà rasulillah sallallahu alaihi wa sallam sẹ́jẹ̀dá máa ní ẹ̀rẹ̀ rẹ̀ kọ́làgídẹ́ ìwà akẹrẹ bá níbi kumaini ola kama shude aka ide u kanibi boy ba sayyida muyidu kadani oji ko wadu kadane yi wa hadarahu wa sayyida kullu man hadarahu min muslim aw mushrikin maini ogbodo ama kwa kidomo oji kanibi dukane kama ile amuyidu ka ama muyidu kane ama kabiru duku ma dom ma tomo yele ogodo ma nugo muyidu kane walidi oma mugira kete o madu yikane nini

ama akpa ya ngom de ngai ngama enwa eh, cheta ka uji kama ka dukan de ya cha kuma wolo dan wala lema yani fa aj fa ajiba al fariqan kilahuma min jama'ati fi sujud li sujudi rasulillah sallallahu alaihi wasallam ama akpa ma cha yiku en eh, chitaka makafiri kuma sujada ama kafiri ma cha yiku en eh, chitaka mabakwa kuma sujada ulukai etini gbongengeneu ekpone kuma litafi ka doyewe ajan kunanu shi litafi kishin ni tabalin shin litafi kidabana ki risalan shi nasbul majaniki li nasb qissatul baraniki li muhammad nasir din al albani rahimahullah oluke gida idi oluka ka malim ta gbadu nwa yo waje gbadun abegi jalen idi oluka ma cha gbadu nwa ifi waze gbadun so omemele kidehun pai eh ijara kidehun ee le ta filɛ o mɔ ŋɛni ke gbako o ya satisfy yɛ anike atene kpeko biɛ o lɛ ebi karatoa anɛyin so alake ibnu kasir alake do alɛ dɔmɔ alahu tabaraka wa ta'ala yanihi to ama ka ama ba kwa kuma ngoa hmm ama kwa kuma rada bi ku haba shawa saba ni bi kama kini imi chogola edenu wo yi kuma jakadu kan ne cholo je uma gwenu ẹni ka dédé yìí ma òun ti tẹ̀pẹ́ ìkẹtẹ̀ ìbò ìdúkọgbó yìí wọ̀nyí bókì wọlọ ọ̀rọ̀ wọn yóò yẹ ọ̀lẹ́lẹ̀ ìṣàlẹ̀ ìdẹ́nu ọ̀lẹ́kùnmá ìnọ̀làmà omi ẹ̀ka ó nà kọ̀lọ́ gẹ́lẹ́ dùn tá màá kó yàrá àkómi ẹ̀hín ní yẹ́ ihun dèmẹ́ ma yá kó mi odúbí ẹni ha òye ìṣe o. máa ṣe àmàkẹ́ kó ya ni máa kẹ́ akaki nene duki ineke chadini habon kabon ma da yungi wane makaka chadini wema ko ne yinge chi kuma da ke piju kuma da bi gobe te doka ko wane e ma kini hi e abo bokoro ye yon makala adare ade ade da yungu go we ogbo tagma tagma amale da kayo e amda bi halu ere ere ogbo ma da bi ma ngonyi pa amda bi ibegi mangi ngoko yele ma mi pa madame to da ala hijira kuma shi tujani habasha yi wani ba mai jima shi hijira yi alhijiratu alula ila alhabasha wal hijiratu thaniya ila alhabasha sina beki ngo yurdu mona beki ngo ngo yana ta kilitaki hijira laki ci wani ba mai ji de ina tafi litaki litafi الرحيق المختوم إيه صفي الله المبارك فوري ina tafi litafin eli bayani wala gidai pe omole imu da agun ya kihu nyane litafi ka do yurdu yin Allah ta'ala alam Allah tabaraka wa ta'ala ni ala chen ke wazi abajo iba inoleje bilia tutiti ama amagwazi enku ekai isojoji enwe ka ma gbo isojoji chenku eka ewaji ti abajo ogo ka ma ka abajo ekere na ku edi ola edi ola na ku

ebe bụ edere ma meji ama akụ na elekwu ekpoji ma ede ngụ edo mogen ịchụ nwe n'ihe ka dị ya gide ne ka elekwu ame adabi nwa ọdọrọ anyị ngele ti ha hụ ala alịda ya ekwe ma aka ma nyụ ma ejara nsie ugbo kwuwe ka ka dịjọ mọnga ma agbọ ka dị ine ke bili e olechi nye ọla aka ka mụ na akụ abina e ọla ebu kwategwa bụ gani ma wee ni na ihu enwe ekwe ka anyị chele ngibili rutete ma anyị elugo ẹnìkí eme ẹnìkí dáàgé mi ka wá àzìkẹ́ kàbá yọ yìí ìmàlẹ̀ létí pápá létí pápá kàbújá ilẹ̀ létí pápá bọ́nà kẹ́lẹ̀ pa níbi àkàbèrè ẹnìkàgùn yà yẹ ni òun ẹ̀kọ́lá àmọ́ amẹ́kùnrin àkọ́mọ ẹ bá máa wọ́yọ́ wáyé ni alùkàmáṣàmẹ́nẹ létí pápá yé mi àmáṣàmẹ́nẹ létí pápá àbújá àlùwẹ̀ nákàtà o ìbílí yà mú tíyè tí màá gíní àmọ́ òun ẹ̀ka yìí rálá aṣọ àṣàkúlì yọ̀yọ̀ ẹ̀wọ̀n jẹ̀dọ̀ yọ̀yọ̀ ṣàkúlì yọ̀yọ̀ tó dó ibili ken kine ke tse pa nibi kine ke tse pa ya munu sojo egbaduku ma ti egbaduku ma ma dikoto kini ki adu daba ti hun tamu na agbo eti inda shalu ma malukan e ma ki yewe che on kekele ni shike wallahu alimun hakim allah ne ma ya mo choka ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد تو أمي مالي أنا مع الدفن أجيني أولاي وجيني وديك ديبا إيقوالا نبي فاقواني littafi tafsiri hikma da kini tafsir al-bagawi ma da kini ma'alim tanzili o ma don littafi wala eh ma'alim tanzil udi tafsiri wala da mu tafsir al-bagawi idi tafsiri sunna kami malami sunna kuma recommending ide yo ide android mi mi yani ne ya kini bebo kuma ne yo android ma ali ma ki tafsir to ide abi tafsiri kama malami sunna recommending odun fi oki ma'alimu tanzil to e, e fi tafsir rele ba ma enihi olale ibilidu te ti ama ama amu mushriki ma gbo imda shala nebi ngbon allah yenihi li yaj'ala ma yulki shaytan enwe ke bili adu tinye ti amu ne leba fitina ya du fitina lil ladina fi qulubihim marad ngabo ko gadi hedoma wal qasiyati qulubuhum manya bo kedoma te biti. wa inna zalimin elamena alatiba lefi shikokin ma ṣe dìrẹ̀ gbìtì ihi nwa ẹ̀dọ̀ méjì bàídẹ̀ yẹ ìjìjì ọmọ àmàdéhùn yìí kọjá tí ní gidi fìtínà tó gbé rẹ̀ ọlọ́lọ́ gẹ́nẹlẹ́mù àwọ̀ àgbọ́kẹ̀ ọ̀làyà àbòjì àbòjì ọ̀gẹ́nẹlẹ́mà ọ̀làdúkà ń yìí egi ọjọ́ ẹnkìdẹ́kìdẹ́ jẹ ńkọ wa lute ẹlẹ́gẹ̀ ní ìyẹn wà ọdẹ ẹ̀pà bí ẹ̀dẹ̀ tó tààlẹ̀ tààlẹ̀ abúlùkẹ̀ gbọ̀kọ̀ bẹ́nẹ̀ lẹ́yìn ẹ̀hùn kìbìlì ìjẹ́ ńlá yóò yí kékeré rà àmà àmà ti yìí àti ni òun á ti ní ìdílé tìfìtì náà ngi boko ga de hedo ma ma yi boko ma ne de biti ibe ma ma ne de biti ni ba ma ni ama ma mda gba nu o ta ke ba o yu ati ke ma se ale gba wa وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به نعم فيؤمنوا به فتخبت له قلوبهم وإن إن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم تبارك وتعالى وليعلم الذين أوتوا العلم شن كولاوغن لك جكاني هابون با أبيكما نوما تكا مايا ماما أنه الحق من ربك كولا كديبا ugbọjọ nìkú yéèkì kú gbọjọ àmàṣe mà ẹdágún kẹkọọlà ẹtìwáàzì abájọ ẹ bá abekuma di imani ma turu kɔlɛ kuma gbɔ ugbe eki tsi ɔla yɛ dɔngɛ kama maki ɔla yɛ dɔngɛ kan bi dɛ ɛma kini hi ɛtsi e atsi waazi ebili matsaka ni nege du kɔla yɛ e kafiri si atunya atunya yɛ dɔni ba ke aŋɔ nya atsa dzo mɛ ke kɔkɔ lɛ kan atsi waazi ka lɛ o hayi enu wadzi na atsi alu nu na atsi alu mo kɛlɛ de titi ba yi e mi ɛɛ nɛkali ɛnɛgi de kɛlɛ aba yɔ yi. inakeju ka kene ogbontane ọ̀làrà ya lu ẹwà yìí abáyé mi ẹ̀nà tìbẹ̀yà nà ya lu tìbẹ̀yà nà ya lu tìbẹ̀yà ya lu ti ya yá ẹ̀kùnmọ̀ ṣáṣá bá ní. turu ọ̀là ẹ̀kẹ́ keju ẹ̀ta tí nàá kẹ́lẹ̀ kẹ́ kà ń kọ́ yẹlẹ ẹnì kẹ́ ka ń gbogbo ń pa àlà

ulẹ̀tí ni lanyẹ rẹ̀ òkùnkùn ẹ̀ náà kọ̀lọ̀ lálẹ́ kó ká ala lè ọ̀la abúta abẹ́ ńnàkùnkùn ẹ̀ fáyà ẹlẹ́rẹ́rẹ́rẹ́ máa yóò kí ṣètò ọ̀dẹ́ tólálẹ̀ ní dúkìá ti wá àzì àjò ọ̀yọ́ akíkìtà ní ẹ̀pìtà ní ní kò ẹkún àyè kò àzì ní ẹ̀pìtà ní ní kìwé kí gbó àzì ní ẹ̀pìtà ní ní kì á tó dì ní ẹ̀pìtà ní ní kì á bí wọn ẹ̀pìtà ní ní kì á yóò ṣọyọ́rún rádá ẹ̀wọ̀n ikọ̀ ọjọ́ kàìbá

ona ke bile adu kola tunyamo na alulele mayna ke adu tunyamo ne tire to allah ta'ala ni be kuma mamuda cen kai ama madi imani e jaga na kola a jaga cho hunge longa ma ke ba ma na da be ne gene ke atini aku yo ke atini nya tu yo he aku yo ke atini nya tu yo he sen ke cha ko yo ke atini nya tu yo he o ile kuma ke mo idate ko mi du date ko cha ko yo e o kwa a ah, ah, ju ju ju ju ju alo kẹyà ti yọ hẹ takọmọ akíkẹlẹ kan kì ní ẹ ń ajẹjẹ ẹgẹ ọjọkọ ẹ tọgbẹ ẹ lẹ ẹgẹ ní ẹ máa tọ ẹ ẹ kà ń wọn bọ ẹ máa mú dàbí dúngẹ ọlọrun ìbá ẹlò ọgá lọ ó nà wẹ́kẹ́ mú ìtàkàtì ìnà ìwẹ́ ìmìnì ìbẹ́ ìnà ìníkù ẹjọ́ kí ìnà rẹ̀ ìnà ìbẹ́kẹ̀ ẹmọ́ làgbà àmá ìnà ìníkù ẹjọ́ kí ìnà rẹ̀ ẹ àmìlẹ̀ tí yàn ọ́kà fọyú mìínú bì í àmá mímá nìlú fọtúkù bí talẹ̀ òkúlù ẹ̀dọ̀ máa yà ìmọ̀lọ̀ tẹ̀ pé wọ́n rọ̀jọ́ iná láha ẹlọ́jọ́ aláhu làhádì lẹ́bí iná àmọ̀nù yàá dìbò kìdí ìmá ni yàá dùn má tọ́nà ilà sùràtì mùsùlùmí ọ̀pá ẹ̀kọ̀pá. ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة نعم حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم ولا يزال الذين إيه؟ كفروا, في كفروا في مرية أما كافري ما ديه إكاني كان يدوميجي إيه ìọ̀lọ́jọ́ hátàtà àti ẹ̀hùnmùsá gbogbo àtẹ́gbàkì ilẹ̀ ìtàpàyáwá bákùtà àṣígìlẹ̀ ilẹ̀ máa ṣíṣà kàtàkàtà àwòyá àti ẹ̀hùn àzáàbù àbàkì ní kàzàbàkì wá wọn yóòmìn akim àzáàbà ìyọjọ́ka ọjọ́ ìkìṣàgájì mẹ́ni àzáàbà ọjọ́ ìkìṣàgájì lẹ́hùn sí ọjọ́ bẹ́dẹ̀rẹ̀ àzáàbà ọjọ́ bẹ́dẹ̀rẹ̀ wọn ọjọ́ ọdọ́ azaba ọjọ́ ọjọ́ ìkìsọ́jà gájì tọ́ yáà ní ṣankọjí lẹ́mú wá ìlèdú yá ní ìlèdú hàn màgbàṣàmà káàkiri ọjọ́ lẹ́nu azáàbù yóò mìíràn akim wáyé ní ṣankọ omi dú tó jálè omi ìdó tó jálè lẹ́ ikọ̀ ọlọ̀ azaba àmàdọ̀ azaba yóò mìíràn akim rẹ̀ ṣankọjọ́ akim ajaba adu tó jálè imda tsomi anya pe hun wa nẹyin omi azaba adu tó jálè hun ma dẹ hun tọ́lá azaba fẹlẹ̀ mọ̀jú adá kẹrẹ bó ma subhanahu wa ta'ala mọ̀jú hamdi la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Hmm.